إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يأده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آه، أدعوكم الله وبركاته atọ́rọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad gbogbo àwọn sàhábà rẹ̀ àwọn ará ilé rẹ̀ gbẹni tí ó ń sọ ìlànà ànábì náà tí tí fi jẹ́jọ́ gbẹ̀ǹde alkiyama ọbẹ̀lọ́n kò fi ìkẹ́ tí atọ́rọ yìí kò fi kárí wọn eléyìí ètò àdínà yóò sọ̀rọ̀ tí a ń ṣe ní gbogbo ọjọ́ nínú oṣù Ramadan yìí ẹ̀rọ ọlọ́run ọba tí o sponsor program yìí abẹ́lọ́run fún ẹrú rẹ̀ yìí kí ọlọ́run kó bá ṣe àlékún àgbéga àlékún dáadáa àlékún ìṣọ́ rẹ̀ àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ bá ṣe fún òní ni ọjọ́ ọjọ́ kọkànlá nínú oṣù Ramadan ọ̀rọ̀ tí mo ń òun náà ni ọ̀rọ̀ nípa hukukul walidain àwọn ẹ̀tọ́ tí òbí méjèèjì tí wọ́n ní lórí ọmọ ẹni pé ìyá àti bàbá àwọn kan tí ọmọ gbọ́dọ̀ máa ṣe fún wọn láti ṣe àwọn àlàyé ọ̀pọ̀lọpọ̀ ibi tí a dé ni pé lẹ́yìn ìgbà tí òkú bá kú tán ìyẹn ni pé ìyá kú bàbá ti kú kí ni nǹkan tó tún kù tí yẹn tún lè ṣe ṣẹlẹ̀ láti mọ̀ pé ẹ̀sìn Islam pé ẹ̀sìn tí ó jẹ́ ẹ̀sìn òdodo náà ni kò yọ nǹkan kan lẹ̀ aláìṣàlàyé rẹ̀ yékéyéké fún wa arákùnrin kan wá bá Nabi sallallahu alayhi wa sallam wa qala ya Rasulallah wọ́n ní ìwò òjíṣẹ́ ọlọ́wọ́ ọba hal baqiya alayya shay'un لوالدي أضرهما به بعد وفاتهما ó ní ǹjẹ́ dáadáa kan tó ṣẹ́kù lẹ́yìn ìgbà tí òbí mi tí wọ́n ti kú tán tí mi ọmọ tí mo tún lè máa ṣe sí wọn lẹ́yìn ikú wọn فقال النبي صلى الله عليه وسلم نعم Ànábì ní bẹ́ẹ̀ ni àwọn dáadáa tó ṣẹ́kù tí wàá máa ṣe fún wọn lẹ́yìn ìgbà tí àwọn òbí rẹ̀ bá ti kú Ànábì ní الصلاة عليهما mọ ṣàdúrà fún àwọn méjèèjì àkọ́kọ́ nìyẹn yẹn mọ ṣàdúrà fún wa so náà ni ọlọ́run bá ń sọ lórí àwọn nàbí ọlọ́yìn náà tàtúní rabbi gfirli ولوالدي ولمن دخل بيتي مؤمنا والمؤمنين والمؤمنات بتفل من أنك النبي نوح أني رب الله اغفر لي foríjì mi wàlíwálìdáyà so ṣàforíjì fún àwọn òbí mi yẹn ni pé èèyàn máa ṣàdúrà fún òbí yẹn bí lápèjúwe kí ni allahumma wasi' madkhalahu kí ọlọ́run jẹ́ kí sàárè òbí mi jẹ́ kó fẹ̀ waj'alhu rawdatan min riyadil jannah ṣe sàárè yìí ní àbàtà àlìjánà wala taj'alhu khufratan min khufari an-nar mọ́jìkọ́ jẹ́ ìhòkò kan nínú òhò náà ìtumọ̀ as-salatu alayhi nù báwọn fàáyé ṣàlàyé rẹ̀ nìyẹn bákan náà wal istighfaru lahuma sókè tó wá máa tọrọ àforíjì fún ọ ó pé àdúrà ṣíṣe ọ̀tọ̀ àforíjì ọ̀tọ̀ bá nàbí ṣe yíyan nìyẹn o ó ṣe yẹn nínú hadith òun so ìyẹn ni pé yóò máa sọ pé Allahumma ighfir lahuma ọlọ́run bá mi foríjì àwọn méjèèjì bákan náà lára àwọn oore tí yẹn tó máa ń ṣe wa àwọn àdéhùn tí òbí yẹn bá ṣe ọ̀rọ̀ tó ṣe ládéhùn kalẹ̀ yẹn gbọ́dọ̀ mú àdéhùn yẹn ṣe dandan ni kí mú ọ̀rọ̀ kan wọlé níbí yìí tó bá ṣe pé tó lè mọ́ mú yàn lè ṣàdúrà fún òbí yàn òun náà táwọn òbí yẹn tán bá ṣe ẹbọ tí wọ́n ṣe tí fi kú lérí rẹ̀ tí wọ́n túbá tí wọ́n ṣe fi ń jẹ ẹbọ pẹ̀lú ọlọ́run àbí wọ́n ti fi ẹ̀sìn kalẹ̀ pé èèyàn ṣe ìsìláàmù má so irú nǹkan tí wọ́n kàn ṣe ẹ́ rí i pé èèyàn ti ẹ̀ ní fẹ̀kan wẹ̀ wọ́n irú ẹnìyẹn èèyàn sì ní kírun sí i láà ní òbí tó bá rí báyẹn àmọ́ ojúṣe ọmọ ni kọ́lọ̀ lè bá wọn bo òkú yẹn mọ́lẹ̀ kódà ká jẹ́ pé ìyá ń jẹ́ ẹlẹ́sìn míì bàbá ń jẹ́ ẹlẹ́sìn míì ọmọ sì jẹ́ mùsùlùmí sírú ọmọ yẹn yóò wọn lọ níjẹ́ tó máa fẹ́ lọ lè bò wọ́n jọ bo òbí yẹn mọ́lẹ̀ ni òun náà ni anabi ni ó sọ fún Ali ibn Abi Talib ìgbà tó wá bá Nabi sallallahu alayhi wa sallam ó ní inna ammaka qad mata kafiran ó ní ọ̀nkù wa Nabi yẹn ni pé bàbá tòun ní jẹ́bà yẹn ni pé Ali ibn Abi Talib ó ní Abi Talib ti kú káfíran ló ti kú sínú kẹfìrí rẹ̀ kò túbá kò fi islam so ó ní kí ló ń wà ṣe ànábi ní idhab fàwárí abak lẹ́bìlẹ́ yá tètè lọ kọlọ́bá wọn bo kọlọ́bá wọn bò mọ́lẹ̀ kọlọ́bá wọn sín ẹni kẹjọ sín so olóhùn sì wá lọ ìgbà tó wọn ni kọ́lá lẹ́bìí tó fọ́n kí wọ́n látò ṣẹ́dì sẹ́nà àṣẹ̀dẹ̀n bẹ́ẹ̀ ni kankan sọ̀rọ̀ o sálọ bẹ́ẹ̀ ẹjọ bò mọ́lẹ̀ bá ti bò mọ́lẹ̀ tán kò padà kó wọn bọ̀ wá so ó ní nǹkan tí kò ṣe so ali radiyallahu anhu òun náà sì ṣe bẹ́ẹ̀ ọlọ́ba àbò tí eléyìí ni a fi mọ̀ pé òbí tí kì í bá ti ṣe mùsùlùmí ọmọ ọkàn bá wọn bò ó ni ọba wọn sín so òní kírun ti la lẹ́yìn náà àdúrà ti ti tánu o òní sàdúrà fún so ìyẹn ma kana lil nabiy wal ladhina amanu an yastaghfiru. lilmushrikin olúwa ní fún tó bá ń jẹ́ fánàbí sọlọ́ àti gbogbo àwọn tó ń jẹ́ òdodo tọrọ àforíjì fún ẹni tó kú ẹni tó ṣe kú kódà kó jẹ́ bàbá wọn kódà kó jẹ́ màmá wọn kó jẹ́ ẹni tó súnmọ́ wọn jù bá èèyàn kì í ṣàdúrà fẹ́ni tó bá jẹ́ ọ̀tọ̀ ọlọ́run tó fojú hàn pèrègèdè báwọn náà nínú àwọn ìṣe dáadáa sí òbí òun náà ni ìǹfàdù ìhúdáhùmá min ba'dihima àdéhùn táwọn méjì bá ṣe bí ààfẹ́ ah, kó bá mi ṣe nǹkan báyìí tí pé wọ́n ti ṣàdéhùn àbí wọ́n ṣàdéhùn fẹ́ nìkan àbọ̀ ṣàdéhùn iṣẹ́ rẹ̀ kan kalẹ̀ tó fẹ́ ṣe wọ ọmọ yẹn àbí kó mú iṣẹ́ fún wọn o ara ẹ̀tọ́ tí wọ́n ní lọ́dọ̀ àwọn òbí rẹ̀ nìyẹn bí alápèjúwe kó jẹ́ pé òbí yàn owó sọ̀sọ̀ wá ní ah, ọmọ àbúrò òun yìí ah, ó sì fẹ́ ṣèyàwó mo sì fẹ́ ra màlúù fún ah, ń ra màlúù fún ọ tó ti sọ bẹ́ẹ̀ fún ọmọ àbúrò rẹ̀ àbọ̀mọ ẹ̀gbọ́n rẹ̀ yẹn kí wọn lòun ra màlúù tó ọba kú ṣe rí ojúṣe ọmọ ọmọ bàbá yẹn àbọ̀mọ ìyá yẹn tó bá ní agbára ara dáadáa fóbi ni pé ra yẹn fún bí ah, àdéhùn tí màmá mi ṣe àdéhùn tí bàbá mi ṣe kò sì mú un ní aró eléyìí náà ní ti ń jẹ́ pé èèyàn ń ṣe dáadáa sí òbí tí bàbá bá ṣe àbí ìyá tó kú tó bá sọ tó ìlànà àbótakọ irú àdéhùn yẹn èèyàn ní kódà èèyàn bàjẹ́ ni bí lápòjúwe ní ìsìn kí bàbá ọkọ máa sọ fún yẹn pé tí n bá ti kú ipe inú yàrá ni kẹ́ sinmi sí kí wọ́n ní àtijọ́ sàdéhùn àbí tí n bá ti kú kẹ́ ẹrúkà ẹrúkà kọ́ pọ̀ gan-an ẹrúkà kí wọ́n mọ̀ dá bàbá rẹ̀ lóhùn bí tẹ̀bà ọjọ́ rẹ̀ jọ ní kẹ́ fi ẹrúkà irú àdéhùn yẹn àdéhùn yẹn takò ànábì ó takò ìlànà ànábì sallallahu alaihi wasallam èèyàn nílò irú àdéhùn yẹn èèyàn nílò kódà ọmọ rí kò nídìí kọ́ ọmọ gbó wọn lẹ́nu àtàbà ń sọ pé ṣe gbọ́ kí wà ní ìnírò kankan àà kò nídìí kò nídìí kọ́ ọmọ sọ pé ìnírò kà so ọ̀dà kẹ́nà ni àmọ́ lẹ́yìn ìgbà tán bá kú tán ò ní ṣe é so àbí àbáwọn ní sọ pé ẹ̀báwọn ẹ̀ra ọtí kọ́pọ̀ níjọ́ tó ń bá ìyá yẹn lóhùn àbí bàbá tí ó bá ń béèrè fún irú nǹkan báyẹn so bákan náà bàbá mi ń gbé àmì àmà ṣàdéhùn tí ó mọ̀ ṣàdéhùn fọmọ rẹ̀ pé kó mọ̀ dá sáwọn kan mọ́ ṣé n gbọ́dọ̀ rí ọ bá wọn sọ̀rọ̀ mọ́ o ọ̀gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ mọ́ a ah! láwọn tó ṣe pé àwọn tí èèyàn gbọ́dọ̀ máa bá sọ̀rọ̀ ni torí àmọ́ ṣẹlẹ̀ ńgbà mi sọ pé òbí ó lè ní ìjà pẹ̀lú àwọn kan nínú àwọn mọ̀lẹ́bí tó pé àdéhùn tí bàbá yẹn mọ̀ wá sọ kalẹ̀ àsọ́lẹ̀ tí ó máa sọ ni pé káwọn ọmọ yẹn kan kọ̀ǹtínú ọ̀tá a èèyàn ní dárú bàbá yẹn lóhùn sòrò sí ní sọ pé èèyàn ní gbọ́ nǹkan tẹ́ sọ sòrò èèyàn kan ní dá wọn lóhùn lẹ́yìn ìgbà tí bàbá yẹn bá kú tán èèyàn mọ̀ ṣe tó bá dáa níta fẹ́ mú jáde níbẹ̀ ni pé èèyàn ò kí ń lo gbogbo àdéhùn tó bá yípa kò fi ọlọ́run so èèyàn ní tẹ̀lé nínú ìmọ̀ràn tàbí ká ní ìmọ̀ràn àbí àdéhùn tí bàbá bá ń fún àwọn ọmọ rẹ̀ wọ́n tó wá ṣe pàdéhùn rẹ̀ ní ah, dandan ni kọ́mọ yẹn ó ṣe o dandan ni so wákan náà nínú ìṣe dáadáa sí òbí ànábì ni n tó tún ṣe ni pé wasilatur rahimi allati la tusalu illa bihima àdísì ni ọkí wa tasilu rahima wàá máa ṣo ẹbí papọ̀ ẹbí tó ṣe pé kò lè ṣó

anábì ní àtikẹ́yìn náà kẹ́ so obi ara ìtọ́ tí wọ́n ní lọ́wọ́ wa sallallahu alaihi wasallam ka àwọn ọ̀rọ̀ yìí fún ẹni tó béèrè lọ́wọ́ anábì sallallahu alaihi so n kò yẹn ni pé mọ̀lẹ́bí tó ṣe pé àwọn bàbá yẹn náà máa ń yanjú rẹ̀ pa àwọn náà máa ń dìde sí eh, àwọn ọmọ so àwọn náà gbọ́dọ̀ máa ṣe gbúrú àwọn nǹkan yìí káwọn náà máa mú ṣe so bákan náà ànábì tún ní wà ikrami sadiqihima min ba'dihima ara ìṣe dáadáa tí òbí òun ní kí àwọn ọ̀rẹ́ wọn lé kí wọ́n máa respect àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ tó jọ́rẹ́ bàbá yàn ọ̀rẹ́ màmá yàn kí wọ́n máa pọ́n wọn lé kuma má sàpọ́nlé patakiwa kó má pàtàkì wọn ẹ má fojú yẹpẹrẹ wọn sọ eléyìí náà sallallahu alayhi wa sallam ṣọ́wárí gbogbo àwọn kẹta kàlẹ́ ya kan yìí ẹ̀rí pé àmú àlàyé wa àmú àlàyé wa má àlàyé wa àwọn ayé wa hàn ọlọ́kọ̀ bá nabi sallallahu alayhi wa sallam wa nǹkan tá a sọ yìí mo fẹ́ mú àwọn ọ̀rọ̀ méjì kan wá níbi ìpọ́n ọ̀rẹ́ bàbá ẹni lé ìpọ́n ọ̀rẹ́ bàbá ẹni lé àbí ọ̀rẹ́ màmá yà Abdullahi bin Umar radiyallahu anhu Abu Musa al-Ash'ari ó ọ̀rẹ́ ọ̀rẹ́ láńlá fún Umar bin Khattab sahaba ni àwọn méjèèjì Umar bin Khattab Abu Musa al-Ash'ari wọ́n jẹ́ ọ̀rẹ́ lálá fúnra ọ̀rẹ́ gidi tọ̀ lẹ́yìn ìgbà tí Abu Musa àti Umar bin Khattab wá kú tán ó kú sí Abu Musa al ọmọ rẹ̀ ti ń jẹ́ àbí Burda àbí Burda ọmọ Abu Musa al-Ash'ari ni ó wá lọ lè ó ní òun wá lọ sí Madina ó ní qadimtu al-Madina fa'atani Abdullahi ibn Umar Abu Musa Ash'ari ní pé ẹni kí ọmọ Abu Musa òun ló narí ti ọ̀rọ̀ yìí ó ní ibn Umar ó sí Madina kí bàbá àwọn lọ sọ fún un tó ń jẹ́ ọlọ́ní pé abdullahi bin umar ó wá sí madina fa'atani abdullahi bin umar abdullahi bin umar wá bá abu musa al-ash'ari faqal ó wá sọ pé wà tó dé pé ha ah, láti bó láti jìnnàjìnnà tó ti wáyìí wọ́n ni àtẹ́dìrí lima àtẹ́ìtùka torí pé ibn umaru maka lòun lòun gbé so Ibn Umar maka ní ń gbé sábàrántí náà níjọ́ tí àwọn Yahya bin Ya'mar tí wọ́n dìde láti Iraq wọ́n ló pé wàhálà ti ń ṣẹlẹ̀ ní Iraq yẹn àwọn fẹ́ lọ sí ọdún táwọn ti lọ lè bíire ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ní ẹbí ká lọ sí umra wọ́n ní àkọ́kọ́ báwọn ṣe kọ́ dé Mẹ́kà báyìí Abdullahi bin Umar làwọn pàdé tó abdullahi bin umar maka ní gbé ó wá dídí travel lọ sí madina ó wá lọ bá abu musa níbẹ̀ abu musa wọn sì mọ̀ pé kí ló wá sí olóhùn wá kéyìn náà ni ó wá ní àtẹ́dìrí lé máa àtẹ́ ìtúka ó wá ń bi abu musa pé kí ló tó fi wá kí ni kúntùlà abu ní ìmọ̀dí tó fi wá kí ni ó ní tí mo fi wá ni pé sami'tu rasulallah sallallahu alaihi wasallam inú gbọ́tà nàbí sọ pé man àhábà àyẹ́sìlá àbáwú fi qabrihi ànábì ni ọlọ́ànábì sọ pé tó bá fẹ́ ń wù pé òun sì tún fẹ́ máa ní òun fẹ́ máa relate pẹ̀lú bàbá àwọn òun fẹ́ máa ní ìṣopọ̀ pẹ̀lú bàbá àwọn nínú sàárè bàbá ti wà nínú sàárè tó sì máa dàbẹ́ pé ó tún ṣe dáadáa sí i bẹ́ẹ̀ pé ó wà láyé òun ṣe dáadáa sí i oní faliyasil ìkọ̀wánà àdíhì báyìdáhù ọlànàbí ní kẹ́niyẹn kó máa gbìyànjú láti máa ṣe papọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ àwọn tó ń jọmọ ìyá bàbá rẹ̀ inú ọ̀nà wáfà ló fi wá láti Mẹ́kà ló fi wá sí Madina láti pé kó ń bà lè mú hadith tánàbí sọ yẹn sẹ́yìn òun fẹ́ máa tún kọ̀ntínú ìmọ̀ ṣe dáadáa sí bàbá àwọn lẹ́yìn ìgbà tí bàbá àwọn ti kú tán so ẹ wo ọmọ rẹ bí ọmọ tó ṣe máa ń ṣe nìyẹn so a máa wọ ọmọ tó ṣe pé gbogbo dára tóbi rẹ ń ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ bàbá rẹ àwọn ọ̀rẹ́ màmá rẹ gbogbo wọn wọn ò ti rí ọmọ kọ́dà ìlúmi àwọn ọ̀rẹ́ òun tó máa lépa rẹ̀ káàkiri bí ah, ah, ọmọ yìí ò sì wá jìnnà sí wa yóò wọ́n olùkọ́ fẹ́ gbówó ọwọ́ ọ̀run ni yóò wọ́n olùkọ́ fẹ́ ni so kò ní mọ̀ pé bó ṣe ń ṣe nǹkan bó ṣe ń béèrè rẹ̀ ọ̀hún ẹ̀sìn ọlọ́run ní ọmọ ajá sí àwọn orílẹ̀-èdè ní ọmọ ajá sí lọ́dọ̀ ọlọ́run jẹ́ pé òun ṣe dáadáa fún òbí rẹ̀ náà lẹ́yìn pé tábà rántí pàtí kàdís kan ikú ibùdó Abbas radiyallahu anhu olóhùn ò rí iṣẹ́ olóore kan láyé ní iṣẹ́ ìyà sókè ọmọ ṣe dáadáa sóhun òbí yẹn òun ò rí iṣẹ́ olóore kan tó tẹ̀ ṣe kọ́nà kó máa ṣe àánú fún wa náà ẹjẹ́ tó fún wa ní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àbíká ní ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì nípa ìṣe dáadáa sí òbí ìmọ̀ ṣàpọ́nlé àwọn ọ̀rẹ́ bàbá yàn lẹ́yìn ìgbà tí wọ́n ti kú tán lẹ́yìn àti bàbá yẹn ti kú kí ọmọ sàpọ́nlé ọ̀rẹ́ bàbá yẹn abdullahi bin umar náà ní tòun wá so kharaja abdullahi bin umar zata yawmin abdullahi bin umar ó jáde njọ́ kan wa huwa yarkabu ala so wọ́n ń go kẹ́tẹ́kẹ́tẹ́ ìwáyà mi gbé wa pé fìsọ́n táwọn yẹn tẹ̀lé ó ti dàfà lánlá ti dàfà lánlá tẹ́fì mọ́ náà ní pé wo ohun mo ní àwọn tí wọ́n wá láti ẹ̀rá tí òun ló ń fojú sọ pé káwọn káwọn ó rí káwọn káwọn pàdé rẹ̀ so bí Abdullahi bin Umar ló ní wá gun kẹ́tẹ́kẹ́tẹ́ famarra ala rajulin a'rabi iṣẹ́ gun kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́wọ́ pẹ̀lú àwọn jẹ́mọ́ rẹ̀ ah ó bá rí lábáwá oko kan fanazala Abdullahi ala himarihi Abdullahi bá sọ̀kalẹ̀ lórí kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn pé ah so àwọn èèyàn òkú kí ló ṣẹlẹ̀ waqabbala ra'sahu ẹniyẹn wá di ma òkè tán wá kìsì orí ẹni o wa khala' imamatahu láwọn ni tí Abdullahi bin fi sórí wá tù wa wada'aha ala ra'sil a'rabi wá gbélé lárúbáwá yẹn ó ní kó fi borí ní pé òórùn mú gan ọ̀tẹ́rẹ̀kẹ́ aláwọ̀ ìmáàmà ìṣìnọ́rọ̀ ó lè yẹ kábà ó ó tún ní ẹgbà kẹ́tẹ́kẹ́tẹ́ yìí ẹmọ gún lọ ẹmọ gún lọ ah tó ó bọ́ kọ́ra ní ìgbé wá pé júbà rẹ̀ aṣọ rẹ̀ àbáyà rẹ̀ tó wọ̀ ó fi lé bàbá yẹn lọ́rùn so ó tún gbé láwà nílé lórí tí ẹ fi borí wàásù ìlà báyàdù ọ́ وسأل بعض أصحابه من هذا ما كمان بي عمر لا لا توتلي يوم بي ابن عمر قلت عليني من هذا الأعرابي يعني الأربعة وقتين سقلت بي فقال وانيا إن هذا كان ودا لعمر ابن الخطاب وانيا أري بابا مني أري بابا مني نلوم في الشاق ولا لا تتبعي ó tó fún un so níbí yìí a rí fọ́tò tí ó clear àlàyé tó yanjú nípa pé ara ọ̀nà tí èèyàn máa fi ń ṣe dáadáa sí òbí yẹn lẹ́yìn ìgbà tó bá kú àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ rẹ̀ kí wọ́n máa pọ́n wọn lé kí wọ́n máa ṣe dáadáa sí wọn so jẹun pé bóyá èèyàn ń ṣe dáadáa sí òbí yẹn náà ni òbí yẹn tó ń bẹ ní ayé bí ó ṣe rí náà nìyẹn so gbọ́n nǹkan yìí ní tí ọmọ gbọ́dọ̀ ṣàkíyèsí pé ọjẹ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ náà ni so tá bá wo àwùjọ wa ká wo gbogbo tí ànábì gbé kalẹ̀ yìí ǹjẹ́ ó jọra wọn báyìí gẹ́gẹ́ bí àwa ṣe ń lò pẹ̀lú àwọn òbí wa sódà kan gbọ́ àwa ọmọ bó ṣe rò kéèyàn tó kéèyàn tó ọmọ náà lọ́ máa jẹ́ lọ́dọ̀ òbí rẹ̀ tó kò sí bí wọ́n ṣe lè dàgbà tó ọmọ náà ni ọmọ máa jẹ́ èèyàn gbọ́dọ̀ ní ìgbéraga èèyàn ní pé mi mo tó báyìí náà lọ́ọ̀ mi sọ fún rahma yẹ ìrẹ́ rẹ ìyẹ́ rẹ kalẹ̀ ìyẹn ni pé o ti dìyàn ńlá lálòótọ́ hmm, o ti dìyàn ńlá kódà ẹlòmíì ẹgbẹ́ ẹni tó jẹ́ bàbá rẹ̀ òní ọmọ jẹ́ mọ́sẹ́ńjà fún ọmọ jẹ́ mọ́sẹ́ńjà ọmọ jẹ́ gádínà wàláyé ọmọ tó bá ní ẹ̀kọ́ tó ní àpọ́nlélá so ara ẹ̀ náà ní pé irú ẹni yẹn yóò mọ̀ wípé á ah, àwọn ẹgbẹ́ bàbá mi làwọn ilé ìfà yóò mọ̀ fún wọn ní ìwọ tí èèyàn mọ̀ fún bàbá èèyàn so níbi gan-an èyí tí màá fi gbẹ̀yìn lélẹ́yìí pé ara ẹ̀tọ́ tí ẹ máa fún bàbá yẹn ni pé èèyàn gbọ́dọ̀ bú wọn directly àbí indirectly ànábi ṣàlàyé eléyìí èèyàn kì í bú òbí tó bíyàn directly àbí indirectly so kí ni òbí yẹn directly yóò clear kódà àwọn yẹn máa àtàwọn ọrùn ni ẹni kí yẹn máa bú bàbá yẹn àbí ìyá kí yẹn kọjú sí kó máa bú kọ́ máa bù ìṣòro eléyìí a kọ̀dá òǹkàlùkù náà ni wọ́n wí kọ̀dá àmọ́ kan bẹ táwọn èèyàn máa ń ṣe táwọn ọmọ kéèké máa ń ṣe kọ́ làwọn àgbàlagbà míì náà máa ń ṣe òun ni tó ṣe pé ìwọ ló máa fi àtọ́ ọmọ fọwọ́ rí ìmọ̀ bú òbí olóbì àdábì ní tó bẹ́ẹ̀ lè bú òbí olóbì kan tí ẹnìyẹn náà wá bú òbí tiẹ̀ náà padà àdábì ní ó dà gẹ́gẹ́ ni pé ìwọ gangan lọ kọjú sí òbí rẹ̀ lọ wá bù Ànábì la yal'an ahadukum walidayhi Ànábì yẹn nìkan kan yín kọ́ ọmọ ṣe pẹ̀lú òbí rẹ̀ o kọ́ ọmọ bú òbí rẹ̀ o ah ọ̀rọ̀ ń wáyé àwọn sọ̀rọ̀ lẹ́nu níbi ah àbí Ànábì ni la'ana Allahu man la'ana ànábì ni ọlọ́run ọ̀la ní ẹni tó bá ń la ní òbí rẹ̀ ẹni pé ẹni tó bá máa ń bú àwọn òbí rẹ̀ ọlọ́run gbé jìnà sí àánú ìkẹ́ rẹ̀ wọn sábà wá ní ọkẹ́ ìfà yẹ làánú wà lédè yìí bó lè ti máa bú òbí yàn ni ànábì ah, wa ni ni kóun náà máa bú òbí ẹnìkan náà sọ ẹni yẹn ó dàbẹ̀ pé gangan ló kọjú sí òbí ara rẹ̀ fi ń bù ìyẹn náà gbọ́dọ̀ ṣàkíyèsí rẹ̀ ká ṣọ́ra káwọn máa búbi ẹnìkan mọ́ káwọn máa búbi olóbi káwọn kọ́ra káwọn máa ṣàwàdà kí yẹn mẹ́lòmí la pàṣẹ wọn ní bàbá rẹ̀ ah, ah, ah! so ànábì ní ìsàlẹ̀ kí wọ́n so ẹ̀fọn ẹni tí ń bù bí rẹ̀ lèyàn ni wọ́n ń bẹ láyé ni wọn ò sí láyé ni wọ́n gbọ́dọ̀ máa ṣògbóró àwọn nǹkan yẹn so kí yẹn ò jìnà sí i so lẹ́yìn náà ni ṣókí nípa àwọn ẹ̀tọ́ tí ọmọ tó máa ń ṣe fún àwọn òbí rẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn òbí yẹn bá ti jáde láyé tán so àkàbẹ̀rẹ̀ wọn bá kún ṣàfihàn ní ọmọ dáadáa lọ́dọ̀ àwọn òbí wa lójú ayé wọn àti ní ẹ̀yìn ayé wọn torí ẹni tó bá ń jẹ́ ẹni tó ń ṣe òbí hmm, tí òbí bínú sí ọ̀la ànábì sallallahu alaihi wasallam sọ ni o wípé la yadkhulul jannata aaqun liwalidayhi kò ní wà aljanna ẹni tó bá ń ṣe òbí rẹ̀ tó ń ṣe òbí rẹ̀ táwọn òbí rẹ̀ ń bínú sí so ṣe àánú rẹ̀ fún wa kó ṣe wá ní ọmọ rẹ lọ́dọ̀ àwọn òbí wa tó abẹ́lẹ́ wọn bá ní ìparí àwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n ń sanwó rẹ̀ lọ́n kó bá wa san ẹni náà ní ẹ̀san olóore kó wa dúpẹ́ fún dúpẹ́ fún ní ayé níbí yìí àti ní ọjọ́ gbèǹde alùkìyàmà kó ṣe àlékún dáadáa rẹ̀ àwọn tí a bá fẹ́ pè sí orí nọ́mbà mi zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine. عبد الفتاح فنان نداقول السلام عليكم ورحمة الله وبركاته